ó fò mí rú ọ̀yẹ̀yẹ̀ àrùn òní ó fò mí rú ọ̀yẹ̀yẹ̀ èèyàn ní morúkọ kú kí kó tó parí. small world film production sinimá titun ìràpadà ìràpadà ọdúnládé adékọlá dáná sun kójó ìràpadà ìgboro tí. láti má ti tún ìrà padà. mọ̀rí-mọ̀rí tó mọ̀rí ìlémèrè kórè ìlémèrè ó mọ̀ bá a burú. àṣemúlàṣetà kámẹ́rà rẹ̀ fẹsẹ̀ sí. kẹlẹ́ dàwa ó mọ̀ gbàbọ̀dẹ̀. ọdúnladé adékọ́lá babaláwo dáná sun. tí wọn bá gbẹ́bọ yìí ìyẹn bọ ìrà padà ẹmí ò lè wà láàyè. ẹ̀bọ ńlá ló do ẹran lọ́sàn-án gangan gbẹgẹdẹ gbiná sàǹgbàfọ́ ilé irúsọ̀ngì kásá ó di tàkùrọ̀ gan catastrophe chaos war ìrà padà another blockbuster. Written, produced, and directed by Wasiu Owoyaga Packaged by Olayemi Jimoh Yemkem. Starring Odunlade Adekola, Kayode Akindino, Mr. Paragon, Esther Adesanloye, Lekan Latuji, Olayemi Jimoh Yemkem, Monsuru Jayigbemi, Wasiu Owoyaga also. Bùnmídúró Jayé, Túndé Usman Simonias, Adiola Adelowotan, and many more. Nínú sinimá titun Ìràpadà. pàápàá kí ni size kò ṣe yìí. forty two. forty two ṣé dídì ni àbí g forty two. ìwọ ló yẹ kó máa pè ní bíntù ọ̀dàlẹ̀. bíntù ọ̀ ẹ̀ṣẹ̀ yẹn o ọ̀ ẹ̀ṣẹ̀ yẹn o èèyàn rẹ̀ sí lára rẹ̀ o dákun owó tí wọ́n wá nílé ń bolo gbowó sí mo fẹ́ mọ̀. àánú ò ṣe mí o ṣé owó tí mo gbé fún ẹ náà ló sọ sítórì tó tó lè e lórí. kí gbogbo gbogbo. ìpokùnfò bó ṣe kiri sọ̀rọ̀ sọ̀bọ̀ ti lọ. jọ̀jẹ́ nínú náà nẹ́pà àbí jẹnẹrétọ̀ lọ́ máa tọ̀. no ìlò jẹnẹrétọ̀ nítorí pé iná nepa yẹn máa oníyàn sí lè di hospital kò mẹ́kù. ẹ iye kan mi ọkọ la gbọ́láhàn ni a fẹ́ rí. sọtán bọ́lá ilé gbọ́láhàn lẹ lọ ẹ mọ̀ lọ jẹ̀bú òde ibẹ̀ nílé wa sáyìndé òní jẹ́ ọmọ gbọ́láhàn ya. ọ̀lẹ́ òsì ni ọ kí wọ́n lè bu ọmọ mọ́ bí kó fún wèrè fàṣẹ kó sọ nípa kékeré. ẹ ọlọ́run kò ní jẹ́ kẹ́mi sìnkú ọmọ láyé mi. bídùn tó jẹ́ tá a bá jọ lọ lẹ́sprẹ́sì kébì àti bídùn jọ máa lọ lẹ́sprẹ́sì bí èmi cross is on side mo lọ ra pure water mo wá rí tẹ́là tó sáré bọ̀ àsáré wá bẹ̀ tẹ́là màá ní kí bíi tẹ́là yẹn jọ dúró lọ́ọ̀ kó dúró màá ní kí Bíntù kúrò níbi tó wà kébì wá bọ́ sí pòsíṣàn níbi tí Bíntù wà ó bẹ̀ mí kí tẹ́là kó pa mí dànù ah! ju kó pa Bíntù lọ. sixteen party olóma sí àwa mẹ́rẹ̀ẹ̀rin ah! Party, two party olómọ wà níbi òkú wa kò sí wàhálà. ń bọ̀ wí níbí wo má lọ ṣe bí ọ̀gọ́rọ̀ wò àwọn ọmọ ti kábọ̀ ní wò tí mo ra ìlàlà tí mo wò ọ̀ lè gbọ́ lọ. ọ̀rẹ́ mi láwọn oyè mú mi àkíkè akọ̀wé. akéde balẹ̀ ó sọwọ́ poroporo sólóko ìjọba balẹ̀ kóyanganya kan wá dé. ààrẹ yìí tí wọ́n lé láti Libya rè ẹlẹ́kùn tí wọ́n bá dìpọ́tù yín láti Libya ṣé ẹ ẹ̀ mọ fámìlì àwòsí yín mọ́ ni ṣé Eh, Buhari ló sanwó yín ni àbẹ́ sanwó ọkọ yín fúnra yín. What the hell is going on here? Did they tell you not come to my kitchen again? Get that into your stinking skull. Kí ni kí ni ìta ń lo ìbọn ọ̀pẹ rẹ̀? Ìyín náà òun náà òkú kú mọ̀ǹda. Atúnúkà ràn lọ́wọ́ tó ń ṣe bí olórí burúkú. After all, this money is not yours alone. It's for you and I, and I can get my parents arrested because of money. kó gbójú ilé. Má kò. be me no be me lie wàláì lie? no be me no be me killer. where is owoya house. wàláì ọlọ́run gbọ́ sẹ́ẹ̀rí bó ṣe dé lu yìí bó ṣe dé lu yìí nítòótọ́ lọ́mọ ń dá àmọ́ èmi kọ́ ni mo fún lóògùn èmi kọ́ ni mo fún lóògùn ìmọ̀ sí o ọlọ́run ló bí mi wàláì ló bí mi I don't know I don't know ọ̀gá I don't know. definitely this man is up to something. I don't know. there is something behind him take him up. ah mo dáná sójà ayé mi ta yéé mo dáná ikú ti dé mo dé mo dé mo dé yéé ẹ̀yí bùtù à tí kò sójà bá pààyàn tí èèyàn bá pé yóò padà kú tẹ́lẹ̀ ni. lọ́bìlì lọ́bìlì lọ́bìlì ẹ èmi kọ́ èmi ọ̀gá. kí ló ṣe ah. Ah, ó dẹ̀ ń pariwo bẹ́ẹ̀ yẹn kí ló dé ah. sọ nǹkan tó dé. sójà. àwọn sójà àwọn ọ̀dà. ìwọ ni o sọmọ. lọ́nà wo. sọmọ pé wọ́n ni sọmọ kí mo sọ fún ọ pé tó bá jẹ́ pé òun múra dáadáa tó ń múra dáadáa tó ń tó ń tó ń tó sọmọge bí ẹni sopọ sọmọ pé mo fẹ́ lọ mo fẹ́ kọjá yèmí mo fẹ́ lọ lè bá bíntù mo fẹ́ lọ lè máa sọ fẹ́ bá a ṣe ìfẹ́ ìkọ̀kọ̀ sọmọ pé kò ní sí mbẹ̀ sọmọ pé kò ní sí mbẹ̀ ìwọ ọmọbìnrin yìí bó ṣe dáa tó sọmọ pé o mú ẹwà ara rẹ o sì bá sọ bù mọ́lẹ̀. ìgbà tí wọ́n ti lọ láti jọjọ́ ò mọ̀. sẹ́mi ṣe lọ láti jọjọ́ yìí tí n bá ti kú tí n bá ìwọ lọ pa mí torí tó bá jẹ́ dákun kí ló ń bẹ lára rẹ tí tí kí ni ń bẹ lára bíntù bíntù tí ò sí lára rẹ ṣé bíntù dáa jù ọ lọ ni àlọ́ ọ̀mara mú ọ̀mara mú ọ̀mara mú. ṣe ìmúra mi kò tẹ́ lọ́rùn kò dáa tó àbí nǹkan tó rí lára bíntù ṣáṣọ lórí lára bíntù àbí bàtà ó ṣe rà fún mi. Ah, ah, tó bá tó bá yẹ pé o dùn ọwọ́ ojú o ṣe wò lọ́mọbìnrin dákun sí màmá lọ yàn létà débi tí tí tí wúwo àlọ́ bí mo bí mo jí sọ́jà ni tó sì mọ̀ pé sọ́jà yìí nǹkan dídì mo kàn dídì hẹ́ẹ̀tì sọ́jà ni ọmọ. wọn ì tí ì ṣé bójú oorun náà sì lé ẹ kiri sì máa lé ẹ lójú ayé olójú kòkòrò lè. bóyá ní ayé àkọ́kọ́ tí mo kọ́kọ́ wá bóyá sọ́jà ló pa mí ni mi ò tí mo ní mi fẹ́ fojú kan sọ́jà ọ̀dà náà nìsín o tún sọ pé èmi èmi ò pé pé pé pé kí n máa dá làkì mọ́ sọ́jà lójoojúmọ́ ìmọ̀lẹ́lẹ̀ mi ò fi kú báwọn ìmọ̀lẹ́lẹ̀ mi ò fi kú báwọn èyí sí bí kí sójà kí sójà ká mo dúró jù ní ká ní nǹkan tí wọ́n béèrè lọ́wọ́ mi tètè bá sọ pé àná bí mi ò àná láì o àná bí láì o no wait me àná you wait me I no wait i dey craze i wan die i wan die tí màá tètè múra lélẹ́lẹ́ lójú oorun ni tọ́ba kó gbà tí mò mi bóyá etí mi ò bá wọn yọ ọyún báyìí ni ah! kí ló ń bá kiri gan kí ló ń bá kiri gan tọ́ba màrá mu ò lè kó sí kónú mi ni. Eh? ṣé kò tí mo rí lára rẹ kí tó fẹ́ ìwọ rẹ bí ó se rí bó ṣe rí gàngàn gàngàn e ẹ mo ni ni se pe awo agbo tó ju e lọ pe ìwọ kan kí ló wá bá káàkiri kí ló bá It's alright. Sir, ṣé wọ́n ti jẹ́wọ́ ibi tí bọ̀ yẹn wà. not at all sir honestly our guys is trouble. wọ́n jẹ́wọ́ sir. wọ́n jẹ́wọ́ náà. ẹ̀rẹ̀ ti ṣe gbogbo ẹ̀ fún ọ. honestly. wọ́n lẹ́rẹ̀ẹ́ dí àti jẹ́wọ́ ẹ lè sọ ibi tó wà mí. àmọ́ ibi tó wà sá. àmọ́ bá lè lè sọ. ṣètò ẹ ti jọ múlẹ̀ ẹ̀dẹ̀ lẹ ti tọ́ṣọ eléyìí ń lo ohun ẹnu ẹ̀ yìí já ṣáṣáṣá yìí àmọ́bi tó wà sá ẹ lè kan lẹ́yìn èèyàn rìbọn ẹ̀rù ọ̀bá ẹ̀sọ̀ bọ́wọ́ wọn ẹ̀sọ̀ dike tàbí kò sí problem ẹ má yìnbọn fún wọn sìn yọ àmọ́ tó bá jẹ́wọ́ láti ìsìn títí di àárọ̀ ọ̀la tó bá di twelve o'clock ní ọ̀sán ọ̀la ẹ pa wọ́n dànù. ọ̀rẹ́ ọ̀ ah! ṣọ́ọ̀ ìwọ ni kí ni o lè pa mo máa ń sọ tipẹ́tipẹ́ mi ṣe anígbàyà anígbòyà. àdó sùúrù anígbàyà ó ṣe fún èèyàn gidi o gbogbo nǹkan abirikúnrà tó wà fún Nàìjíríà gbogbo ẹ̀ báyìí ra ẹ̀rọ wà torí ìwò tí ìwọ̀n ara ẹ̀ náà bá ṣe fún ẹ̀ wàá lè parí ẹ̀ pẹ̀lú wọn tí ìbá lè parí ẹ̀ pẹ̀lú ìwọ̀n ara ẹ̀ wàá lè ti tọ̀ fún èèyàn pé wọ́n ti ṣetán fún ìwọ̀n ọ̀rẹ́ náà táwọn ọ̀rẹ́ mi bá tiẹ̀ ṣẹ̀ mí àbí mo ṣẹ̀wọ̀n kí ni tiẹ̀ tí mo bá fẹjọ́ sùn àbá lọ àfẹjọ́ sùn ẹ̀ wa má mọ̀kọ́ tó mọ́ máa dá sí o. a ní ìgbáyà wo ní ìná ní àwọn sójà a gèmgèmgèm wọ́n wọ̀ fún ìrẹ́rà wọ́n kọ́kọ́ kó fún gbogbo ìrẹ́rà wọ́n kọ́kọ́ gbà fún gbà fún gbà fún gbà fún. wọ́n ní ànígbáyà ti fúnyàn fún oyún èèmọ̀ hò èèmọ̀ hò ànígbáyà èèmọ̀ hò ànígbáyà ìyẹn náà ń yàn fúnra wa o ní àwọn sàṣẹ́ ló ń wo ọ̀rẹ́ pẹ̀lú ìṣẹ́ dúdú igbe igbe igbe igbe wò ó ìgbà tí àwọn sàṣẹ ìran àdè báyìí gbogbo ikan gbogbo ìran náà bẹ̀rẹ̀ sí ní gbọ̀n fún báyìí gbọ̀n fún báyìí gbọ̀n fún báyìí àní ìgbàyà àwọn sàṣẹ ìran wọ́n ti gbé fún ìwọ̀n ara ẹ̀ lọ ìyẹn ṣe fún gẹ́rẹ́ o tí landlord náà bá ṣẹ̀ fún ẹ̀ wà á ti sọ̀ràn pocket ti fẹ̀jọ́ sùn mí àní ìgbàyà wo àwọn sòjà ti gbéra landlord lọ ọdẹ ti sọ̀ràn pé tí àní ìgbàyà bá dé fún o wọ́n á fi gbogbo wọn kárẹ̀ ṣùgbọ́n ànígbòyà ìní fún ojú náà ẹ̀ fi ríran nílà fún yàn lóyún èé mọ̀ òwò. kí látọ̀ tí mo ti mọ̀ ẹ́ ní ìbọ̀rọ̀ gidi lẹ́nu ẹ̀ bọ̀ ṣé ìtòsọ lẹ́nu ọ̀rọ̀ gidi fẹ́ wà nínú ẹ̀ bọ̀ mo fẹ́ kó clear mind ẹ o mo ò fi hàn lóyún o èmi dúró re o tó ti yẹ mo dúró tán o ah àmọ́ bàbá jẹ́ rí ẹ pé ah father before father but kò ṣe ìfọkàn fún mi sísìn ṣé ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ mi ni kí wọ́n kọ́ lọ náà ni àbí ọ̀dọ̀ àwọn sójà. Hmm. sàṣe àwọn ìrẹ́ẹ̀rọ wà fún sàṣe àmọ́ náà wà kò jẹ fún nǹkan kọ́kọ́ lọ fún sójà torí wo àwọn sójà à sójà ṣe bá bọ́ọ̀nù o sójà máa ń ràn fún gbogbo ojú láàrọ̀ Dubai kọ́kọ́ lọ fún sójà tí ìbálẹ̀ ìdálọ̀ náà má tẹ̀lé fún ẹ. Hmm, má wọrí ṣé n fẹ́ mú kọ́nu lé tẹ́lẹ̀ mi ní láti mú kọ́nu fẹ́ mú rán ṣé nísinsìnyí báyìí mo lọ sọ́dọ̀ àwọn sójà má wọrí bàbá bàbá dé tán ṣó ti yẹ. mo sọ fún ẹ náà a nígbà yà kó lè fún yàrá oyún òpònú ó wò fún mi báyìí bí mo ṣe rí báyìí ó wò fún gbogbo ẹ̀ tó tó ṣe fresh ṣe fresh kó wó bẹ̀. Oh. ó lọ ní ìsìn àlọ́gbà fún àwọn ọ̀rẹ́ oníṣìnà aṣáwó. anígbòyà anígbòyà ẹ káàárọ̀. olórí burúkú táyé ẹ ti bàjẹ́ ń dà anígbòyà. wọn ò sí ń lè. kò sí ń lè èmi mọ̀ pé gbé pamọ́ ni bóyá ọlọ́gbà yín sílé o àbẹ́yìn lẹ́gbà sílé o tí n bá mú báyìí ń kí ó sì rẹ̀ báyìí ni ń rùn báyìí ń bàyè rẹ̀ jẹ́ ni ẹ dúró náà sẹ́mi ní anígbòyà fẹ́ kọ́ bá Eh, èmi la nígbèyà bẹ́ẹ̀ dáràn sí lọ́rùn èmi la nígbèyà bẹ́ẹ̀ dáràn sí lọ́rùn àbí kó tó dáràn sí mi lọ́rùn mo lè sun gbogbo lẹ́yìn náà mo lè mo lè mo lè bá lè jẹ mo lè bá gbogbo gíláàsì inú lẹ́yìn èmi mo sọ bẹ́ẹ̀ fún. ẹ wo ṣe ìránìgbòyà tẹ̀ ń sọ wọ́n tún ti dá wàhálà mi lẹ̀ ẹ wò wọ́n dá wàhálà sí bàbá lánàdù wa lọ́rùn àwọn sójà ti wá gbé wọn lọ bẹ́ẹ̀ àti rí bàbá lánàdù. ẹ eh, kí ni tèmi pẹ̀lú yìí o lánàdù yín lọ́mọ tọ́jà tó yò lánàdù yín lọ́mọ gbàgbà nígbà tó yẹ pé tí wọ́n bá gbàyàn sílé wọn ní ṣe skip play fún tọ́gbọ́n ṣe ti bílẹ̀ fún tọ́mọ̀ pé wèrè làwọn bẹ́ẹ̀ gbà ni ṣé wọ́n gbà sílẹ̀ ni kọ́bá àdáràn sí lọ́ọ̀lù lọ́rùn kọ́bá àdá fún wàhálà sí kíátíkà lọ́rùn kí n tẹnu pẹ̀lú eléyìí ẹ wo tí n bá gbogbo èèyàn ṣe ń mu jẹ ń bá gbogbo èèyàn ṣe ń mu jẹ èmi tó ń bá ṣe yìí èmi dáńfó kò ní kò ní mú eléyìí jẹ ẹ sọ bẹ́ẹ̀ fún ẹni mo ní kò ní wò tán kò ní yóò kàn wò dé dàjì báyìí yóò sì yóò èmi èfi jà tèmi fọlọ́ jà ń mọ̀ jà nǹkan mi fúnra mi ni màá jà fúnra mi ni màá jà débi tó yẹ pé à màá jà débi tó yẹ pé ẹ mọ̀ mi ni tẹ̀ bá mọ̀ mi ẹ mọ̀ pé mi èfi jà fọlọ́ jà mọ̀ sọ fọlọ́ pé ọlọ́run ò yóò sáàyè rẹ o mo fẹ́ jà jà mi fúnra mi ni èmi tí màá bá bátù dè bátù dì fi àbí fi dò bátù ẹ rí ẹ rí tó bá dé tó bá dé tẹ̀ bá sọ fún gbogbo ìyàtọ̀ yẹ kó jẹ anígboyà ẹ̀yin ni ó jẹ. ẹ má jẹ fótó yẹn Eh, jésù mi adáríjì mi jésù mi adáríjì mi. gẹ̀ẹ́sù gẹ̀ẹ́sù gẹ̀ẹ́sù ìtírí ẹ̀ náà ti tú fún ẹ̀ náà gẹ̀ẹ́sù láàárọ̀ gẹ̀ẹ́sù lọ́sàn-án gẹ̀ẹ́sù làárẹ̀ gbogbo eré náà kò ní sùn fún ẹ̀ náà ò ní jẹ́ ká sùn fún ẹ̀ gẹ̀ẹ́sù gẹ̀ẹ́sù ó ti tẹ kí náà fún ẹ níṣẹ́ kò sọ fún owó. gbogbo kiri ẹ̀ náà ti gbóná fún ẹ̀ náà ó ti mú kiri náà fún ẹ̀ náà kò sọ fún owó ìṣírí ẹ̀ ti ìṣírí ẹ̀ ti. èmi ò lọ́mọ̀ bá ẹ̀ sọ ah. jésù máa dárí jì. ó oh, jì í àjàwó àdéjúgbé. sà sà mo ní àìdí àkọsà pé bóyá kárí ibi sí àwọn gáàsì. ta ti ń tọ́ṣọ̀ wọn látọjọ́ yìí tó jẹ́ pé wọn ò dẹ̀ sọ nǹkan kan èmi pé innocent làwọn bọ́ìsì yìí ẹ ṣe jẹ́ ká release wọn sà bóyá after two or three weeks tá ti release wọn ó possible kọ́ ọ̀rẹ́ wọn yẹn wá wọn wá from there àádẹ́ yẹn mú sà. tá release wọn ọ̀rẹ́ wọn á wá wọn wá yes counsel. I think it's a very good point. Má worry. A ṣe nǹkan tó sọ yẹn All right, sir. Má get back to you very soon. Lọ́pọ̀nà you. àtọ́kùn èlò ògbóná, ṣé tán sórí àwọn ọmọ tí wọ́n ṣe sójà ìkọ̀kúkọ̀ tí wọ́n kọ́ wọn tí wọ́n try ní ara mi wọ́n máa jẹun èmi ni wọ́n náà tó jẹ́ pé ní tó bá wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ inside my nínú ara mi lọ́hùn mi lè nà dáadáa àlùkí wọ́n nǹkan tó ṣe fún mi but mo ti sọ gbogbo everything fún lọ́ọ̀yà mi sà tó bá mọ nǹkan tí mo máa iye tí mo máa gbà lọ́wọ́ wọn <laughs> ti jẹ gbèsè ẹ máa rí tuntun. bó ń kú lọ báyìí wàá sọ̀rọ̀ náà ni ṣé orí orí ọ̀kẹ́rẹ́ kòkó láwo bá wí fọ̀ mẹ́ ni a gbọ́. kò lè gbọ́. ṣé kò nǹkan tí mò ń bẹ́ ẹ sọ ṣé nǹkan ló délẹ̀ bá ṣe mo jalè o jalè ṣé nǹkan wà sáyé ẹ̀dá ìṣódà òun ló fẹ́ dìde ló rànjú ṣé mi bẹ́ẹ̀ rànjú bẹ́ẹ̀. yé pariwo ọmọ yìí nǹkan ń ṣe tó ń pariwo. ìwọ nìkan ló kàwé. take it easy ti ń <coughs> parí jù wọ́n ti máa dìá wọ́n ti kí ni kókó nǹkan tó ń ṣe òun gangan náà. ta ló wá ń bi léèrè ṣe bọ́ mú ẹni ó dẹ̀ bí ó jọ ń ṣòṣì. kò yé mi gan dáadáa náà. dáàdi hmm? kí ló ṣe yìí náà. àní kí ló ṣe wọ́n tún ní kí ló ṣe mí fi mí sílẹ̀. òun béèrè kí ló ṣe bàbá ẹ <laughs> àwọn sójà ni wọ́n ti láyé ìbàjẹ́ wọ́n ti lu tiẹ̀ làmọ́ bó ṣe wà yẹn àwọn ọmọ olórí burúkú àwọn ọmọ òfò tó gbà sílé àwọn nìkan nu wọn ló bá òòrà yí ẹ̀ bọ́ ṣe nà bàjẹ́ yẹn náà ni mi ṣe máa gba owó bàjẹ́ ah, ah. owó bàjẹ́ bàjẹ́ adigoya níbo ah. you are mad. díẹ̀ kọ́lá. super deal. adigoya dé kó gbójú ilé. Mago. Gúrúgú bá lòrùlé. Mago. Ojú tẹ́lẹ̀ ojú tó ń kó. Mago. Alága wájú kò mọ̀ lẹ́yìn ooru. Ṣé bóyú ṣe rí rẹ̀ tàbí dòbí lọ́jà ẹ̀ẹ́dẹ́? Ṣọ̀pọ̀ náà ó gbóná. Atọ́kùn èlò. Kọ̀dí. Ayíkòyà ní sẹ́, owó ọkọ ìyàwó ẹ̀, alómilẹ́kàn ní àkèrè, ẹ̀kọ́ ọkọ ògè. Bàbá àgbàlagbà, ẹ̀gbọ́n mi, inú mi dùn láti rí yín o. Bàbá. iPhone seven x plus ni mo sọ fún ẹ, bá mi mú jáde. Òrè tí mo rán lọ́jọ́ bá mi mú un dání kò sí nínú ọjà tán fún mi. Kí ló mìíràn? bó mo sọ fún ẹ kí tó wá ìbàdàn mo yẹ wá bẹ lánàá mo sọ pé white ni ìyàwó mi lòun fẹ́. lóòótọ́ ni but black ẹ̀ ni mo ní. Baby, she máa manage ìwé black ni? Mi ò lo black o. Ah, ah, mo sọ fún ẹ tẹ́lẹ̀ white ni mo like. Uncle, any, ní ẹ get gé ẹ̀tẹ́ lọ́la. Wọ́n máa bá mi mọ́ jáde aro la, ọ̀la, wọ́n á mú fún yín lé. Ẹ kò sí wàhálà náà, mo le duro. Kó má dàbí pé bóyá mo ń parọ́ fún ẹ ní mo fún pé bóyá kọ́ fún ẹ̀yẹn náà. Ṣúgà, ó fọ́ ni, ó ṣe máa rò pé òun parọ́ fún mi. I trust you, you should know that. All right. Okay kò sí pẹ́lú tó bá ti di ọ̀la tó ti wàá tó àkóbá mi mú white yẹn wálé tó ti tó yẹ send account number sórí fóònù. bẹ́ẹ̀ ti ń rí. bàbá o bàbá o anigoya wade àǹtí ẹkú ọlá ẹkú fàájì bàbá àgbàlagbà. ọ̀dà anigoya anigoya. máa bọ́ níta bẹ́ẹ̀ ẹ máa bọ́ níbí. kí ló ṣe é tó kàn ń gbálẹ̀ bíbí ti new sans báyìí. ẹ jọ torí Ọlọ́run bọdá nígbèrè alẹ ń béèrè. ẹ tó bá tiẹ̀ ń béèrè èèyàn náà ó ní láti behave well wá kanlẹ̀kùn bí ẹni tó ní ọpọlọ ó kàn ń kanlẹ̀kùn bíi ti new sans kí ló fẹ́ what do you want and i'm very sure pé ìkan lára àwọn tó máa wá ń tọrọ owó lọ́wọ́ bébì mi ló máa jẹ́ tó bá tiẹ̀ need anything wá farabalẹ̀. ẹ ẹ emiri baby Emily baby èmi ṣe bẹ́ẹ̀ bí o kẹ́yà gbọ́ kẹ́ gbọ́ bọ́dá nígboyà òun mo gbà ilé náà mi fún òun fẹ́ lò ní ọ̀sẹ̀ kan fún ọmọ fún mi lówó ìjọ kìíní lọ ìkejì ìkẹta títí di ìjọ mẹ́jọ èyí mi fún mi lówó òun náà ń fọ́ kí wa bá o fọwọ́ tètè provide owó mi ẹjọ́ tó lọ lọ́hùn bọ́dá nígboyà dà. nísìrì nísìrì ó mì pé ẹ̀yin lẹni ilé yìí. bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni nání nání nání ó wà ní nàlání àwọ̀ ara ọlọ́run jogun rẹ̀ o. ṣó dẹ̀ ṣó nǹkan tó ń sọ yìí because tí bébí mi bá dé tó bá gbọ́ gbogbo ó máa bínú o. ẹ wo kó bá jẹ́ fọ́ bí irọ́ ni kó bá jẹ́ fọ́ mo ní àǹfààní láti wọlé nísìnyí ni wíìlì ó wà nílé ṣáà tó jọ orí tébù níbẹ̀ ó ga tó yìí kó bá jẹ́ fọ́ bí irọ́ ni ẹ pè wọ́n ẹ pè wọ́n kẹ́kọ̀ọ́ fáàmì lẹ́nu wọn ọwọ́ mìíràn ti gbà switch off wọ́n ti lóun ẹ̀rọ náà ní jìbìtì wọ́n ti lóun ẹ̀ ní jìbìtì ẹ wo mo fi ti tó bí ọlọ́run ṣe bá aṣẹ lẹ́rìí ẹ lè lọ́nà ọdún méjì nọ́mbà yẹn ẹ lè lọ́nà ọdún méjì àmọ́ for your information o for your information kẹ́ ẹ̀ bá fẹ́ kí n dọ̀tí wọn kí n wọ́ wọn nílẹ̀ gbúrúgbúrú ẹ wo mo fún ẹ ní thirty minutes thirty minutes rán pé ní ọgbọ̀n ìṣẹ́jú kẹ páàkì kúrò nílé kẹ kó ẹrù ẹ̀ kéré àti ètò ibi kẹ kúrò nílé àti sọ fọ bọ̀dá mi rẹ nílé gangan rájọ jogun ilé wọn ti ń bọ̀ nọ̀nà wọ́n ti ń bọ́ nọ̀nà kẹ́ẹ̀ bá dẹ̀ wá wàhálà kẹ́ẹ̀ tètè kúrò nílé onírẹ̀ ti gbọ́n ẹ̀ ń lọ o. Ah, ọ̀pọ̀ ìpa mi. a ní ìgboyà. Ah! Ah! Oh, ajé mi o bàbá adékọ̀lá bàbá adékọ̀lá ayé mi olórí burúkú ọkùnrin ni wọ́n yìí ìwọ yẹ òṣèkùnrin alálùbáríkà wọ́n bó ṣe forí burúkú kó bọ́mọ mi ah, ah, ah, ó yẹ ọ̀wà expose ọ̀wà expose ọ̀wà exposure. wait wait wait wait díẹ̀ bọ́lá ṣé ìwé tí èmi rán ẹ nìyẹn gbogbo pèsè ayé mi tí mo fi tọ́jú ẹ ó wá so owó lórí burúkú ọmọ yìí náà ní káà. ṣé bí wọn lọ bá yé jẹ. lọmọ àgọlẹ lò àwọn ya ọmọ yẹn jẹ you you wà mí àti ẹ. òbí òbí ọmọ burúkú lọmọ yìí ọmọ tí mo gbójú lé wípé nínú àwọn ọmọ mi òun ni mi fi ń yan ọgọdì. òbí ọ̀rẹ́ ìjọ ilé yaba lọ̀rọ̀ máa ń dọ̀lẹ́ ìwọ gbọgbọ ni torí mo sọ fún ẹ tó mo wí tán pẹ̀lú àwọn olórí burúkú yìí sórí orí ẹsọ dé ẹsọ dé abẹ́rẹ́ mi ò ní láì èmi máa sọ fún ẹ mi máa gé ẹ̀jẹ̀ last o máa gé ẹ̀jẹ̀ tó bá kú ni yes lupa i will bite you and you die. máa wọ́n rí mi máa gé ẹ̀jẹ̀ kú ni ìwọ nìkan ló kọ́ máa kàwé oh. tá a bá ń sọ gbogbo oh. mi kàwé mi kàwé mi kàwé àbí bàbá èkó londona àbí àwọn náà tọ́jú ẹ̀kú ẹ̀kọ́ eh, lè ṣe bó wò ni kò sọ pé àwọn ọmọ yìí ò ní life àwọn ọmọ tí wọ́n jẹ́ ẹ alẹ́ bàyẹ̀ wọ́n jẹ́ ẹ kò sí nǹkan tó ṣe báyìí tí ó dùn wọn ẹ wọ́n ní wọ́n mú gbó olófaramọ́ wọ́n ní wọ́n ń ṣàṣẹ́wó olófaramọ́ wọ́n ní wọ́n ń ta pàrágà olófaramọ́ owó olófaramọ́ tó bá dẹ̀ máa wí tán báyìí wà á sọ pé o mọ̀ nǹkan tí mi ń ṣe o mi mọ̀ nǹkan tí mi ń ṣe o ṣé ohun tó o mọ̀ tó ń ṣe kọ́ ló bá yí ẹjẹ́ báyìí. ṣé o ti jẹ́ kí wọ́n máa wọ sí mi lára ká yóò sì òun bẹ́ẹ̀ lọ́wọ́ dẹ́ mò ń lérí òǹlẹ́ka ọ̀rọ̀ ògbé mi létí etí òǹkó wa gbà báyìí o. mi ò gbà mọ́ mi ò fi ti yín mọ́. ọkọ ah, gbà níwọ̀n àgbàlagbà fi jọmọ́dé lọ wọ́n fi wọ̀n lé ní. má bẹ̀ mí o fún ọdún kọjá wájà táyé o. Ah, ẹ bá yìí ẹ bá yìí ẹ bá yìí. Ah! tani o o ṣe bẹ̀rẹ̀ ni o o ṣe bẹ̀rẹ̀ ni o mo bí ọ̀n kọ̀ọ̀kan mo bí ọ̀n gbangba mo pé kó jẹ ìbúra wo olùgbẹ́bẹ̀ mo fi wó orí mo fi bẹ̀ ọ́ pé kó dọ́mọ mi sí kó má ju òkun náà kọ̀ọ̀kan kó ṣojú wọn ní kó má jù sómi ó pé kí n fò kí n níṣò àmọ́ kó wá gbọ́ báyìí o ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o torí pé o ti pé ṣonṣo ó sì rí ṣonṣo báyìí o. lápá àti ìlọ definitely èmi lè wá fún adélàmọ̀ eh, anyway they were thoroughly beaten but eh, ìgbà tó kọ́ débi i try láti fún wọn ní àwọn medication kò stabilize medication on and on àìpé ẹ̀ka ṣàwọn test ọ̀pọ̀ èrè pé ẹ̀ka méjì kan wá ṣọ́ọ̀tù. ìkànnì wà lórí HIV. HIV HIV ah ah ah ó parí ó parí ó parí ó parí mo wí tán. èyí tó ní HIV ademẹ́fun ni ṣé bí kì í ṣe alálàmọ́ ọ̀lẹ́ tèmi. yé ó kú o ó kú ọmọ yìí pa mí kú o. ẹ o kí lẹ expect ya. Yeah kí lẹ expect ẹ dákẹ́ kẹ́ jẹ́ kí mi gbọ́ láfíà ọmọ tèmi tí mo wá bí wá gbọ́ mo ń gbọ́ yín gàdé má ẹ má pariwo màmá. ẹjọ́ náà ẹ má bínú o bóyá ẹ ṣe mistake o torí gbogbo àwọn ọmọ tá a bí nílé wa láti fún wọn lájẹsára ẹ kò sẹ́ni tó lè kóná bóyá ọmọ tí wọ́n ah, ní o. ṣe ní làákà ìṣá ẹ fẹ́ máa kọ́ dókítà ní àti bí ẹ mọ̀ jù wọ́n lọ àbí bẹ́ẹ̀ kọ́ hmm. èèyàn sọ pé ọmọ yín kó hiv ẹ̀ ní kọ́ rí bẹ́ẹ̀ sọmọ tèmi ẹ mọ̀ tẹ́ ẹ̀ sọ rárá ẹ̀jọ̀ ẹ̀jọ̀ ẹ̀ dọ́kítọ̀ báwo ni kọ̀ǹdíṣọ̀ ọ̀dọ́mọdé mi ìbò ni ó dé dúró báyìí ṣàlàfíà ló wà ṣé ó máa get better very soon ẹ̀jọ̀. làmọ̀lẹ́ làmọ̀lẹ́. surprising beyond my imagination àti many people because gbogbo series of tests tó yẹ ká ṣe fún un láti kọ́ àpé ojú ẹ̀ ń wú bá a ṣe ń lo oògùn so a ti wá ṣe test ọ̀tún a ti ṣe sósì lọ gbogbo test tá a ṣe fún àmọ́ ọ̀tún tó ṣe pàtó ẹ̀ ọ̀tún ẹ̀yẹ ṣàbí ẹ̀yẹ ṣàbí ẹ wọ ẹ dákẹ́ jẹ́ kí n sọ̀rọ̀ dáadáa tí mo sọ lọ́wọ́ ẹ ti gbọ́ tí yìí ti pa síbì kan ṣé bá tẹ mọ tó ń ṣọmọ ti jọjọjọjọ àrùn tó ń ṣọmọ ti ẹ là mọ àwọn bí o fẹ́ gbé e lọ màá fẹ́ jà ó òkun ẹ wà màá fẹ́ jà ó ṣé ń gbọ́ mi tí mo bá gbọ́ yín lé jẹ́ ẹ̀jẹ̀ kó yé mi ni pé ó ní spiritual attack ní àbí. spiritually mo ò lè sọ but lápá advice bóyá kẹrin fà ẹ lọ sí specialist hospital bóyá táwọn yẹn bá fi ṣe àwọn test bóyá wọn lè rí nǹkan tó ṣe. doctor àmì ìlànà ẹ̀fẹ̀sì orí mi pé yàtọ̀ sí tàwọn ìyá tó jókòó yìí ìtumọ̀ tẹ̀sán ó yé mi ẹ ti carry out gbogbo test yẹ kẹ́ ẹ lè ṣe fún gbogbo necessary test ẹ ò ní tó ṣe ẹ wá fẹ́ rí bá wa lọ sí another specialist hospital which is tó jẹ́ the same test yẹn náà bàbá carry out again àbí bẹ́ẹ̀ kọ́ ẹ wá ní ká gba hospital míì lọ definitely ó ní the spiritual attention ẹ rí bá wa pé ká lọ fẹsẹ̀ elétò àbí bẹ́ẹ̀ kọ́. Oh ayé ni mo bá yín secondly ọmọ Yorùbá ni so tèmi ojúṣe tèmi láti fa ẹni mẹ́ta ẹ kọ́kọ́ máa lọ ojúṣe mi ojúṣe mi ìdíjà lọ́jà ó pẹni mẹ́rin sójú bọ̀ gẹ́gẹ́rẹ́ gbogbo ìgbà òun ní bẹ́lẹ́ ìjọjà oògùn ní ìdíjà. bọ́jà bá kún láàárọ̀ tó bá dalé atú wò èpè náà oògùn lóòrùn. bàbá alẹ́ làá mọ̀lẹ́ ikùn ọmọ rẹ ní gbogbo ọ̀rọ̀ tó dì inú wa inú rẹ̀ ló wà á gbé ọ̀rọ̀ gbígbẹ́ nínú ẹ̀ tí ó sọ. alẹ́ làá mọ̀lẹ́ etí ẹ̀ ò tí ì di pẹ̀lú tó ṣe ẹ́ o àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀ẹ́dẹ́ ẹnu ẹ̀ ò tí ì ní kó má sọ̀rọ̀ wọ́n ní ẹnu ẹ báyìí ló máa fi ṣokùnfà tó gbé ẹ dénú ìṣòro tó wà ká lè save life ẹni o please for my own sake tó o bá wo sake ara ẹ can you hear me. ọmọ ọmọ ló ní ọmọ àgbè kó gbé padà sí ọ̀hún ọmọ ẹ̀yìn ara rẹ ló rọ ẹnu rẹ ọ̀rọ̀ fẹnu sọ̀rọ̀ sọ̀rọ̀. Yes. kálákú bá bá ẹni tó máa bọ̀ at least mo ti ṣe nǹkan tí màá ṣe ọkọ̀ mi dẹ̀ ti bá mi pé mi èmi ni mo èmi ni mo padà jèrè iṣẹ́ ọwọ́ mi lẹ́yìn ẹni pé iṣẹ́ ọwọ́ mi lẹ́yìn lágbára so nǹkan tí mo kọ̀ fẹ́ kó ṣe báyìí lọ́sọ̀rọ̀ pé mo fara ẹ balẹ̀ àwọn ìtòṣùkú yóò dà mo ní kò ní sùúrù kò ní sùúrù ọdún kan ló kù ọdún kan ló kù dúró lọ kí ni kí n sọ fún àwọn òbí mi tí màá ti délé báwo ni kí n ṣe ṣàlàyé fún ní kí n sọ fún ọkọ. ṣé gbogbo nǹkan tó bá ti ṣẹlẹ̀ ń ta òun nìyẹn máa délé ló o nǹkan bá ìṣẹ̀lẹ̀ mọ́mì nǹkan bá ìṣẹ̀lẹ̀ ṣé o tiẹ̀ lè dín kan sínú ni tó bá ti délé má o ti dóbìnrin nìyẹn tó tí ọ̀ṣun àbí ọ̀ṣun àbí kí ni wọ́n sọ tí ọ̀ṣun yẹn tẹ́ bá ti fẹ́ ṣe ọdún ọ̀ṣun yìí àbí tó nìkan ẹni tí yìnyín gbá ni ẹni rú gbogbo gbá ẹ lọ kò síbọ̀ tó máa ṣe é àti pé tó bá yẹ pé ọ̀ṣun ó rí pé lẹ́fù tá a ṣe òní nínú lẹ́bùdà ṣe dá kí ọ̀ṣun ti ní wá strike wa ṣe at least rí i pé normal thing la ṣe ó dẹ̀ rí i pé o mo fẹ́ sọ ẹ̀dùn pé mo fẹ́ ràn ẹ́ lọ́wọ́ ni mo tún lé ayé ẹ̀ ṣe. aṣọ tàbí wá sí mi báyìí ni ó tàbí wá sí mi báyìí kò dá kò dá o. kó mọ nǹkan nǹkan tó jẹ́ kó sì máa dìé báyìí ṣe pé tó ń jẹ́ fọ́ọ̀sì tó jẹ́ kí n bẹ make pé mo mo rọra bẹ ṣe kó plain dáadáa kí n má kí n rọra so eléyìí tí màá ṣe ń sìn ó máa rọra plum dáadáa kò ní. <laughs> jọ dúró ná kí kí ni problem ẹ gangan ná kí ló kí ló ń ṣẹlẹ̀ gangan ná máa pe nọ́mbà ẹ̀ títí ò ní pick up mi mo tún wá ẹ lọ sí department ẹ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ sọ pé o ò sí school jọ kí kí ló dé gangan tó fi pick call mi ọ̀nà nǹkan tí mo fẹ́ mọ̀ nìyẹn. torí ah! problem tó ní ọ̀rọ̀ ojú pé kódà pé o wọ́ fúnra rẹ o ò ní mánà torí tó bá ní manner of approach ni o ní kàn dé kó kàn má bá mi sọ̀rọ̀ anyhow báyẹn o ah! ti rí mi tipẹ́ nìyẹn o fine o ah! alẹ́ là á mọ̀ lẹ o má bínú ọkọ mi o mo ti rí ẹ ó tọ́jọ́ mẹ́ta kí ló ṣẹlẹ̀ ọgán o ò béèrè yẹn o débi ò bẹ̀rẹ̀ sí ní pariwo anyways kí ló ṣẹlẹ̀ kí ló fẹ́ rí mi. ẹ eh, èmi pariwo ó dà kò sí wàhálà ṣé nǹkan tí mo wá rí fún kò pọ̀ hmm? nǹkan tí mo wá rí fún ni pé mo ti lóyún ó sọ wọn kan sùn ó ti lóyún hmm. ah, congratulations ah, báwo wá ni ṣé o ti gbé lọ fún ẹni tó lóyún àbí báwo. Eh, eh, eh, ẹ gbà mí ta ló lóyún ta ló bá mi sùn ta ni mo fẹ́ ta lọ́kọ mi ṣé wọ́n kọ́ ni ṣé wọ́n kọ́ ló fún mi lóyún ni ṣé wọ́n kọ́ ló disvirgin mi ni ó dẹ̀ ń sọ̀rọ̀ báyìí ẹ dá mi lóhùn. wo bí sori bí bí bí kìtì ọkọ fún ẹ ní ọkọ fún ẹ bá kan lò wá kúrò ń bẹ́ẹ̀ o má gbé yẹn wá o amọ̀rú yín o bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn o a ṣe ẹ̀ẹ̀kan ṣo péré ń o sọ fún mi pé o ti lóyún ṣé ó possible kí ẹ̀ẹ̀kan ṣo péré ẹ̀ẹ̀kan ṣo ṣó possible kẹ́ẹ̀kan doyún. so ẹ̀ẹ̀kan doyún dá mi lóhùn ẹ̀ẹ̀kan kì í doyún àbí ẹ̀ẹ̀kan doyún. a ti ṣeré gan o èmi ló ń gbọ́dọ̀ sí lẹ́nu báyẹn anyways kò sí wàhálà kò sí wèrè nǹkan tó wà ń bẹ báyìí ojú pé virginity virginity tó tiẹ̀ ń sọ gan mi ọkọ mo ní jẹ̀jẹ̀ ń ṣe ni méjì mẹ́ta mẹ́rin ẹ̀yìn díìsì lẹ́jìn lẹ́ẹ̀mẹ́fà àmọ́ kọ́ tẹ máa ń jòkó lórí ẹ máa lọ jòkó lórí alum omi gbóná àtàwọn nǹkan tẹ máa ń lò ẹ máa fi kankan kankan bílẹ̀ tẹ máa lọ fi ṣe ogbẹ̀ tó máa ma sí ìdí padà ìgbà tí mò ń ṣe lọ́jọ́ yẹn náà mo ti wò pé ah, báwo ni kíni ìṣe wa rí báyìí ó dà ń pé ń le ó ń le láti penetrate mo ti àtìgbà mo ti mọ̀ pé fake ni oyún tó uh, virginity tó gbé síbẹ̀ tó pè ní kíní kan wá ṣe fẹ́ gbọ́ Yorùbá mi sìn torí problem tó ní ọgọgọ báyìí ojú pé ó dùn mí pé mo flash yẹ ògbé kọlù flash ni o gbé call owó mi tó jẹ́ gangan kan ni problem o bí kì í ṣe ìwọ tó gbé fóònù yẹn gangan kan ni problem kò bí ṣe fẹ́ gbọ́ jára ẹ o má gọ o ṣe fẹ́ gbọ́ má gọ rárá o torí nǹkan tí mo help kan ṣo tí mo lè ṣe fún ẹ báyìí help kan ṣo tèmi mọ̀ tí mo lè ṣe fún ẹ báyìí òun ni pé torí o gbé wèrè tó wà nù ẹ tó sọ pé kinní kan wà nù ẹ oyún kan àbí kinní kan ẹ anígboyà ló kọ́ mi bí mo ṣe já bíyá fifty virginity àbí seventy virginity òun ló kọ́ mi mo yẹ já tòun báyìí ni màá mú ẹ lọ bá tó máa bẹ ṣe kí ni tó máa get rid of this stupid thing tó sọ pé ó gbé sínú ẹ àkúmọ̀ bóyá èmi mo ní àbẹ̀gbọ̀ àá máa ṣe tiwa fọlọ́hún àá máa ṣe tiwa fún ẹ máa mú ẹ lọ báǹsì òun ló máa bẹ ṣe kí ni ló máa bẹ yọ kí ni burúkú tó ló wà nù ẹ yìí ló máa bẹ yọ dànù tó bẹ gbọ́ kíákíá kíákíá kíá the only solution tó le tí mo lè fún ẹ nìyẹn the only thing tí mo lè ṣe fún ẹ nìyẹn. èmi ò lè ṣẹ́yún kankan mi ò lè yọ oyún kankan mi lè ṣẹ́yún o mi lè ṣẹ́. fine ìwọ ò lè ṣẹ́yún kankan èmi kò lè gbóyún kankan. mi lè ṣẹ́yún mi ò lè gba oyún kankan. wọ́n ní mi lè ṣẹ́yún. èmi náà lè gba oyún kankan. mi lè ṣẹ́yún kankan. mi ò lè gba oyún kankan. Ah! awo àbí àwọn please wọ́n ṣe ọmọ yìí àbí ṣé iṣẹ́ ìtòsọ ìwọ̀n kan ló pọ̀ sí wàhálà yìí. ó ní. Ah, ah, kí la ṣe wá fẹ́ ṣe báyìí ẹ gbà mí new sars níbẹ̀ kó má fi tiẹ̀ kó bá mi. ọkùnrin tó ti lójú tútù tó lójú àtidè dandan yóò lójú tútù ó ti lójú dídè báyìí ojú tútù rẹ̀ ń lọ́wọ́ yín ẹ lọ sọ́dọ̀ ya ọmọbẹ̀ ẹ lọ bẹ̀ bó ṣe wí wọ́kọ́ wọ́ ẹ jọ débẹ̀ bẹ́ẹ̀ bá ti bẹ̀ yáhùn bí gbà tó bá sì ti gbà ọ̀rọ̀ bù ṣe. the ah! only solution yẹ sí problem ẹ. ó dà ẹ wo bí àbí ká kò ṣe báyà wo ṣe mọ̀ pé ó lè ó mọ̀ ṣe ò lè tọ̀ lórí àpáta gẹ́gẹ́ bí àwo síra wọn bóyá tíya yẹn bá fojú kan somebody like you eh, inú àtètè lọ àádẹ́ ìlú bóyá kákújọ lọ papọ̀ please ọ̀sẹ̀ yes. ọ̀rọ̀ tí yóò sojú ẹni ìwọ̀n là á kó gbẹ̀dú ẹ̀rẹ́ ní ọba ẹ̀yin lẹ́ lọ oṣù kárọ̀ ọmọ rẹ ti sùn yọ lọ́wọ́. Ah, eh, níbi mọ̀ ló máa pọ́n nìyẹn wà bí. ó ti gbé pọ́n òkè pẹ̀lú kọ̀díṣọ̀ tó wà ní òkè gbọ́ngbọ́n lọ́rùn ṣe bó lè túwèé rẹ̀ fẹ́mi kẹ́mi wá ìyá ọ̀sùn lọ. wò wò wò bí ìbò nílé ìyá ọ̀sùn ìbò níyà ọ̀sùn gbé for your own sake new sars tó o bá ro tarẹ kó o ro tèmi mọ́ o o ti gbọ́ báyìí new sars ìbò nílé ìyá ọ̀sùn. ẹ gbọ́ náà ṣé ń gbà ọ̀sùn ìwà ṣe bóyá fẹ́ ṣe ìyàwó orí kan ṣe sí àbí. kí ni nǹkan tó fẹ́ ṣe sí àmì mi mọ̀ tó bá yẹ pé ìkan lára wa ló wù ìwà tó wù yìí ìjà wa wọn ti gé lórí ìdààmú. Hmm, ẹ ṣe má jẹ àṣàbòsí kábòsí má bàa ṣe wá ẹ ṣe ní sùúrù tó bá jẹ́ kànnù wa nírú ẹ̀ sí ẹ dákun irú ṣé ìyàwó màsáyé dájọ́ bá yẹn ni ṣé ìyàwó ò ẹ ní sùúrù. ìyá yín ò àbí àwọn tó ṣe sí ó dé bá wọn sì gba àwọn ọmọ mọ́ra wọn rí nǹkan ṣe sí àwọn tí ìyá yín ó ṣe sí ojú wa ni ó sì àbí wọn ọgàn mo gbé mo gbé mo sá àkàrú fún nìkan tó dá ní àgbàjà káàdì ní alẹ́ báyìí láàmú lẹ Ah! ó jẹ tẹ ayé o hmm. adémẹ́fún hiv ah! mo jẹ sọ fún ẹ ìwọ ẹsẹ̀ kẹta yìí mo sọ fún ẹ ẹsẹ̀ kẹta mo sọ fún ẹ jẹ kí o jókòó jẹ ẹsẹ̀ kẹta o ìgbọràn mo sọ fún ẹ jẹ máa jókòó jẹ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ah! mo ń lo mo ń lo ìyàwó ọ̀rẹ́ mi kò sí ni mo fẹ́ ṣe hiv ti dé. Mr. Jemmy, you are welcome. Yes, sir. Ah, Mr. Jemmy, you are welcome. Yes, sir. Mo ti kú gidi. Ah! Yeah, yeah, yeah, yeah, yeah. ay, hey, Hey, well done. Ah, ọ̀rẹ́ mi ò ní lùgbọ̀n ìyá ọkẹ́ ẹ̀yìn àti ẹ̀mọ I don't need any test. I don't need any test kankan. Ay, Jemmy, welcome. <laughs> ah torí mo lò mo lò ìyàwó rẹ̀ gidigidi mo lò kó jẹ́ ah mo gbé ah, ah fún mi ah, ah àti ọ̀nà máa kọ́ àti gbére lé ah, àti gbére lé ah tàbí ọlọ́kọ̀ lè yọ ẹsẹ̀ kẹta lásán ní kó kọ́kọ́ lọ mi ní ṣe mọ́lá yìí tí màá fi wọlé sùn. ìyá wa ọ̀bẹ gọmọ lọ́wọ́ ọmọ sọ̀bẹ nù ṣé bọ́bẹ̀ ti ṣe nǹkan tó máa ṣe ẹni tó bá wá ní nǹkan tó ṣẹlẹ̀ yìí kò dùn yín ẹni kíru ẹni bẹ́ẹ̀ kò mọ́mọ́ tiẹ̀ náà kó lù ú pa. bẹ́ẹ̀ ni ìyá wa ẹ wo n tó ṣẹlẹ̀ yìí ilẹ̀ ti ta sí i ìyá wa ẹ dákun ẹ mọ́kàn àfikẹ́ ẹ mọ́kàn ni ìyá wa. ìyá wa àfikẹ́ ẹ mọ́kàn ni lóòótọ́ o ṣé ẹ rí gbogbo wa la mọ̀ wípé ọ̀ṣun mi ó dùn yín lọ́kàn ní tòótọ́ àmọ́ síbẹ̀síbẹ̀ náà gbogbo wa yìí náà ọ̀ṣun mi ni wá. ọ̀ṣun mi ni gbogbo yín bẹ́ẹ̀ Ha! ìkòkò àbáláyé ìkòkò àbáláyé ló wà lọ́wọ́ yín yìí màmá kí fi ṣe. kí mo fẹ́ fi ṣe ohun tí mo fẹ́ fi kòkò àbáláyé ṣe ò kàn ẹnikẹ́ni tó bá tẹ̀lé mi nù yín kò ní délé pé. Ah! má foko mi dálà ọjọ́ kan là ń kọ́ ọ́ má gọ́ ọ́ ìdúró sí ìbẹ̀rẹ̀ sí i fẹ́ni tó gbódó mi. máa. lọ ìtàn ah, ẹ dúró ná sọ́ni kú lórí burúkú ni ìwọ ọmọ yìí ah, ẹ gbà mí ẹ òun títọ́ ayé òun mi o olórí burúkú ọmọ rádaràdà dẹ̀ ni ẹ wú àti ẹ̀kọ́ tó ti kọ́ wá sáṣọ fún mi òun wá bọ́ sí ìbàyò sáṣọ kọ̀ọ̀kan òun wá mú tó ṣe òun ti dúró ná ṣé mo rú ẹ ń ṣe ni ṣé mo rú ẹ ń ṣe ni nígbà ah, tó ní kí n má jèrè ọmọ láyé mi orí tèmi kọ òòrí báyìí orí burúkú sí bàbá ẹ ń ṣe wo ibi tó bá wọ náà dé mi ò wá expose mi ò wá expose mi ò wá expose wo bí expose ọtí ọbí tó bẹ́ẹ̀ dé òòrà yìí lóde báyìí ìwé la ní kọ́ mọ̀ ó ka oyin lọ́mọ lọ gbé wálé wáyé ẹ bó ṣe rí o ti wá fẹ́ lóyún òun náà ó rẹ ní gidi ó jẹ́ ọmọ tẹ́nàntì tó yẹ pé gbèsè gbèsè ti báyé wọn jẹ́ òrówó san ṣọ́ọ́dẹ́ san bàbá ẹ̀ báwo ti ké lórí ìwọ náà nìyẹn orí búkú ló fẹ́ ṣe ó dẹ̀ ti bẹ̀rẹ̀ sí nìyẹn ìyẹn òkè mi bẹ́ẹ̀ fákẹ́tì náà máa takú sẹ́kọ̀ọ́ ni òní wálé ọkọ ló lọ ní wò kọ́mọ jábọ́ lábẹ́ ẹ̀ lẹ́nìí báyìí èmi máa rún ẹ̀ ṣẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ aṣọ ìṣẹ́jú kan ni mo fún ẹ kó o sá gbogbo ẹ kíákíá báyìí kó bá mi mi lè máa bó ẹ kí n máa bóyún inú kó tún náà lè ṣẹ́ fún mi ọlọ́run òjò òdòdì ìṣẹ́jú kan ni mo fún ẹ jẹ́ lọ́kìn padà dé àbí ó ni ó má má fòkúta wó orí ẹ dànù mo lórí burúkú ọmọ òṣì ọmọ játijàti wò. ìṣẹ́jú kan ni mo fún ẹ o ìṣẹ́jú kan kó bá nínú lẹ́sìn olórí kúrò olóyún ẹ̀jẹ̀. ojú olóko rẹ̀ kàn lù kàn. another story tó ti ṣẹlẹ̀ o wọ́n ní àwọn sójà wá síbẹ̀ wọ́n wá gbé bàbá landlord lọ wọ́n dẹ̀ ti lock ilé yẹn. sójà wá arrest landlord. bẹ́ẹ̀ sà. ibo náà wà. ìgbà tí mo ṣe findings lọ́wọ́ àwọn ará àdúgbò yẹn wọ́n júwe ilé ìkan lára àwọn guys yẹn ká waste the other time yẹn fún mi but by the time tí màá fi débẹ̀ bọ̀bọ́ yẹn ti dẹ́tẹ̀ gbogbo ara ẹ̀ báyìí. gbogbo ara ẹ̀ báyìí ẹ̀tẹ̀ ni sà. omi ìpè ẹ̀tẹ̀ ti wà ní gbogbo ara ẹ̀. honestly ìbéèrè wo ló wá béèrè lọ́wọ́ ẹ̀. ọ̀gá mi ò lè béèrè nǹkan lọ́wọ́ bọ́ọ̀ ẹ̀ o in fact mo ní láti keep distance láàrin mi àti ẹ̀. kí ló mean fàtẹ́mi ní láti get lẹ́yìn ẹ̀ńkọ́ ìwádìí tá a ní láti ṣe fún kọ́. bóyá ká trace the other guy yẹn because òun wà lè gbé wá sọ́fíìsì àdẹ̀lẹ̀ ìbílẹ̀ ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ sóhùn. Ọlákìtọ́ sọ pé department kan náà làwọn jọ wà ẹ lọ sí school àwọn Ọlákìtọ́ ẹ lọ ṣe findings nípa guy ẹ mo ní láti rí bọ́ ẹ ó ní nǹkan kan tó important mo fẹ́ gbọ́ látẹnu ẹ ok. ok sir all right sir. ìyàrá fi ń jẹ wá kó sojú wa dùn mí dúpẹ́ pẹ̀lú mi bí mi ṣe lẹ́sẹ̀ yìí tí mo rò pé ah láì lẹ́sẹ̀ o wọ́n lè wọ́n mi nípò kí kẹ̀kẹ́ mínísítà ó ti tó mi ò lólè mi ò lólè àdúgbò bò ní kẹ́nu ẹ̀ ní bàjọ́ wà ní ọ̀fẹ́ àtòrí rẹ̀ jù kàdélọ̀ ìyẹn bá wẹ́ ó wẹ́ ẹnu mi ti fẹ̀ ó wẹ́ jù kàdélọ̀ àwọn yìí ti fẹ̀ ẹ ra ọ àbíkájú wa number forty ní ìdílé forty yes number forty two òye òye bí a yà number forty méjì ló wà o. why impossible 42 two ẹ̀yọ̀ kan ṣo ni kò lè jẹ́ méjì lẹ́yìn forty two akọ forty three. wọ́n ní forty two méjì ló wà bíní emelon. Hmm. mi ò mọ̀ ń parí. ó ní láàgá yìí. síbẹ̀síbẹ̀ forty two ni lọ ẹjọ́ ibi tí ìyá ọ̀ṣun ń gbé òun ni wọ́n júwe fún mi wọ́n níbẹ̀ ní forty two tí mò ń lọ wà. ìyá ọ̀ṣun. ibi ni forty two bíi ló gbé. thank you very much God will bless you <laughs> ẹjọ́ ẹ bá mi pé ìyá ọ̀ṣun jáde mo fẹ́ rí fún ọ̀rọ̀ tó wà very important kan ni. ìyá ọ̀ṣun ti kókó mi ó ti kókó mi. ó kú òbí kẹ́ ah, ẹ̀. ẹyin sẹ́ríbi tó ti kókó lọ́hùn ètìjú ńláradá tó máa ń ṣe ló jẹ kókó hmm. ó tún wá débi náà àwọn ará ọ̀hún wọ́n tún ń rìn níyì ló wá kókó pàtìjú kódà kò sọ fẹ́ẹ́ nìkan ó kàn déédéé kó lọ ó ti kó lọ. ọ̀rẹ́ ẹ̀ tiẹ̀ ni ó ń gbé lọ́dọ̀ ẹ̀ bí yẹn ṣé mo lè rí yẹn kí n bá yẹn sọ̀rọ̀. òun náà sílẹ̀ ó ti kó náà bí ẹni bó ti kó bí ibi kíkó yẹn kan ni òun náà ti. ẹ wàá mọ ibi tí ọ̀rẹ́ ẹ̀ yẹn wà níbi bá lè júwe bí mo ṣe máa rí ìyá ọ̀ṣun. mi ò mọ mi ò mọ no ẹ má ṣe bẹ́ẹ̀ náà ti bí dájúdé at least o máa ní nǹkan kan tó kọ́ lẹ̀ kó tó di kó gbalẹ̀ kí ni next of kin yẹn tí mo lè fi gẹ́ẹ̀tù. àwọn ah, ló ti gbéra àwọn náà ti gbéra. wọn ní kò nǹkan kan lẹ̀ wọ́n tó gbalẹ̀. ah no that is ẹgbẹ́ bí ẹni tí ò lọ́pọlọ nìyẹn tẹ́ bá gbélé fún ẹni tí ò kọ particulars ẹ̀ àti details ẹ̀ kalẹ̀ ẹ̀ jọ kí lẹ ṣe lè bá mi ṣe. ọ̀gá kò sí ní tó jọ ó ti kó ti lọ kò sí ní ìmọ̀ simple kí lẹ fẹ́ rí yọ̀ funfun gangan sáyẹ yìí èyí ò lè mọ kọkọ pẹ tí bá sọ fún yín kò lè yé yín èmi àti ìyá ọ̀ṣun àbí ọ̀rẹ́ ìyá ọ̀ṣun yẹn ni issue tí mo fẹ́ discuss ló lè yé better please if you can do that for me màá appreciate ẹ púpọ̀ ìjọ. ẹ ọ bẹ dà kẹkọọ wa lọ náà. ẹ ọ ní kẹ́kẹ́ kọjá ẹgbẹ́ra. ọ̀rọ̀ tí. excuse me ẹ fi mi sórí ìdúró láti máa sọ̀rọ̀ padà nìyẹn. ìgbà mẹ́ta ní sọ̀rọ̀ àtàṣọ abáṣe máa sọ oríire. láàrin ni kí ni wàhálà tiwa ní. torí kò yé wa. ẹ tẹ́ wọ́n ò sí ń bì í a ní kò kí ni <laughs> kí ni ẹ fẹ́ ká ṣe. ṣé kí sáà sọ̀rọ̀ bá ṣe mú báyìí ìtọ́jú máa dà ó kàn kàkà ó kàn kàkà. ẹ lọ́wọ́ tí mo sọ abẹ́lẹ̀ àmọ́lá sọ mi di nuisance bíi tiẹ̀. ok thank you very much ẹ jọ tí ẹ bá dẹ̀ gbúrò ọ̀rẹ́ yẹn ẹ bá mi sọ fún mi pé àbí kí n fi nọ́mbà mi sílẹ̀. ẹ lè fi ilẹ̀ síbi ẹ lọ fi ilẹ̀ sí police station. Ah, ọ̀nà owó mọ̀ yan ó yàn ẹ wo lẹ̀ ó yàn ṣé mo fẹ́ máa gba àwọn onídìí ẹgbà wa ó ẹ má ṣe nà ah, ẹ wò ó gbéra tán. kò sí kò ní ṣẹlẹ̀ àsìkò ìjọba tá a wà yìí ni ẹ má rí sọ̀rọ̀ èèyàn kankan ọmọ fẹ́ wá tọ̀nù owó tàbí wá yálé gbé. what what is this ọtẹ tó ráyè báyìí ẹni àbá wí fún lódòdó tó yẹ kó gbọ́ ẹni àbá sọ̀rọ̀ fún ṣèbòwò yẹ kó lè gbà ó àràbàdúrà mú odò ti gbá rèrè lọ sọtọ báyìí you see yourself ara tá a wí fún yín nì mo dálẹ̀ tó ń sìn kò dánìkan gbé can you imagine imagine wo position tó padà bá rẹ alẹ́ là mú ọ̀lẹ́ orúkọ padà rú àbí kò padà rú ẹ wo bí tó end up sí pẹ̀lú gbogbo òkìlọ̀ pẹ̀lú gbogbo warning tí mò ń fún ẹ pé kó o jẹ́ ọmọ rere bẹ̀ tó o rẹ́dì láti jẹ́ ọmọ rere anyway mo ti gbìyànjú àti lọ síbá àti lọ sáwo àti wádìí ọ̀rọ̀ ẹ ò ní solution mọ́ kò dẹ̀ sí tí mo lè ṣe sí ìṣe pity ó dùn mí gẹ́gẹ́ bí bàbá but there is nothing I can do o disappoint mi púpọ̀ jù ìgbà tí o dẹ̀ ṣì wà lójú ẹ̀ mo máa ń wọ̀ ọ̀nà ẹ̀ ìgbẹ́ tó o bá dáràn wà á dáràn ni bẹ̀sẹ̀ pìtì ńgbà tó dáràn eléyìí tán ò lè dáràn mọ́ èmi ni mo láti máa dààmú síbí dààmú sọ̀rọ̀ torí pé kí n má lù sí ọmọ now mo ti gbìyànjú bí mo ṣe lè gbìyànjú tó ẹ̀sìn pìtì kò sí tí mo lè ṣe sí mọ́ o láti dáràn nǹkan ẹbí tó dé dúró báyìí ni for your information o ti end up live ẹ eh, o àti pé pàápàá kí ni reason tó o ṣe lérò pé ó yẹ kó o sùn nínú sitting room mi tó o mọ̀ pé àìmọye àlejò ló lè wọlé wá láti wá kí mi i'm a man of the people now mi ò ní fẹ́ rí ẹ ń bímọ tòró máa máa dójú tì mí o máa máa insult mi ládùúgbò yes má ti ojú yẹn sókè wò mí mọ́ stupid boy mo sọ fún ẹ kó o ṣọ́ra ẹ kó o má di nuisance o pàpà di nuisance for information o lè dúró mímọ́ o mo máa ránṣẹ́ sí àbúrò màmá yín tó wà ní oko kó wá gbé ẹ sọ́dọ̀ kó lọ́ọ́ máa tọ́jú ẹ̀ńbẹ̀ tí tó fi máa end up àníwọ̀n ní kọ́kọ́ ni mo bí àbúrò ẹ tó sì kejì ẹ màá téèmù yẹn padà bó tilẹ̀ jẹ́ pọ̀ náà gbọ́rọ̀ dáadáa tẹ́lẹ̀ bẹ́ẹ̀ òun sì ṣe é ká ẹja kò tí ì dẹja bíbẹ bíi tiẹ̀ màá tẹ̀ mọ́ ẹ̀ agbọ́rọ̀ sí mi lẹ́nu màá fi rọ́pò ẹ̀ nínú heart mi torí pé mi ò mi ò o disappoint mi lọ́pọ̀lọpọ̀ o disappoint mi pé kò sí solution tá a lè ṣe sí láti sọ yẹ kí ló fẹ́ fi keep keep church o lẹ́nu ọ̀rọ̀ o lẹ́nu ọ̀rọ̀ àsìkò pàtó yẹ kó o gbọ́dọ̀ kó o máa ṣe yẹ́sà yẹ́sà tá a bá bẹ́ẹ̀ wí ǹjọ́ gbọ́ ṣọ́ gbọ́ngbà ẹ̀ láti ṣe yẹ́sà gbogbo ẹ̀ wá dàrú tọ́sí o fẹ́ máa ṣe o fẹ́ ṣojú mẹ́mẹ́mẹ́ pàtó yẹn tẹ́ máa fi wò mí jọ. díẹ̀ wọ́n máa wá gbé ẹ títí next week wá gbé ẹ kó bí wà lọ sábúlé wà lọ head ẹ hub síbẹ̀ o ti wọ́. yọ bóyá o máa wọ́ padà bóyá bá kan ẹni tó gbé ẹ síbí àbúrò náà ló dẹ̀ débi fúnra rẹ̀ gbogbo ẹ ṣe máa tọ̀nà padà sínú ilé káwọn àlejò má máa bẹ́ẹ̀ nínú bí ìbáyìí dẹ̀ títí next week àbúrò dàbúlé màmá màmá yín good you sound tọ́jú tì ní ọmọ. àmọye ẹ pẹ̀lẹ́. mo ṣe mo dúpẹ́ ọlọ́run máa dúró tì wọ́n náà. Hmm. Ah! àwọn sójà yẹn nísìnyí wọ́n tún ti lérí pé tí àwọn ò bá tí ì rí olórí burúkú ọmọ yẹn àwọn tún máa tún mi gbé idiot lọ́ọ̀yà mi kẹ̀dẹ̀rẹ́ tí mo rò pó kàwé àṣé idiot ara ẹ̀ ó ní lẹ́wù ìwé tí ó kà ó jẹ́ kí n mọ̀ pé mi náà jẹ̀bi kò mọ lọ́ọ̀ tó ń treat rárá kò mọ látọ̀ máa change ẹ̀. <clears throat> jẹ́ ń rí ẹ pé bó ṣe wà lẹ́nu ọ̀rọ̀ òṣì náà ẹ́ bá a ṣe ń bá ẹ sọ láti bẹ̀rẹ̀ náà rètò ọ̀kan tó gbọ́ àti tó bá máa gbàyàn sílé kó wò ó dáadáa kó ní gàràǹtọ̀ kó ní less of kin irọ́ ni kò sí tó ní gbogbo ẹ̀ kò sí tó jẹ́ kó gba ọ̀nà tó lẹ́tọ̀ọ́ láti lè fi gbalé lọ́wọ́ ẹ̀ nǹkan méjì náà ló máa ń tẹnu mọ́ owó wà níwọ̀ ló lajú jù mi kàwé mi kàwé owó rè kàwé náà ní pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ tó wá wò gbèsè ayé ẹ̀ ọmọ tó believe pé òun ló jẹ́ olú ọmọ jù náà ọmọ ẹ̀ tó náwó lé lórí ṣé wọ́n nígbàgbọ́ pé àwọn ọmọ tí wọ́n ń train ní nǹkan tí ò dáa yẹn tó ń pè ládìgbòyà yẹn òun ló wá ba iye ọmọ tiẹ̀ jẹ́ ṣé wọ́n bí léèfé wọn lè rìnà pàdé láéláé. má sọ yẹn mọ́ sórí anígboyà tó pàdé ọmọ mi yẹn mm-hmm. mi mọ̀ pé spirit mi ò ní ṣàdúrà fánígboyà láéláé mm-hmm. ṣùwárí díẹ̀ kọ́lá ó máa yá wèrè last name. Ah! yes ọmọ tó bí. ṣé bẹ́ẹ̀ mi ni mo bí orí ẹ̀ ti bàjẹ́ because ó ti bà mí lójú jẹ́ náà àwọn press ti gbé ọ̀rọ̀ yẹn kẹ́ ẹ̀ ó wà nínú newspaper káàkiri náà gbogbo àṣírí pé kò lè bímọ mọ́ gbogbo ẹni gbogbo ayé ti gbọ́ wàá pọ orúkọ mi jẹ́ òun náà wò because mi bá sọ pé mo máa ṣe irú ẹ̀ fún bọ̀jú wèrè o lè bímọ mọ́ ó máa ya wèrè last ni o. Ah. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. a ní gboyà eh, eh. tó jẹ́ wípé èmi èmi fúnra mi báyìí ní mi kọ́ ní àwọn nǹkan oríṣiríṣi ó wá lo against me. ah in fact ẹlẹ́dàá mi ò ní jẹ́ àwọn àti ìdẹ́nidẹ́dẹ́ ọ̀kan lájọ máa ya wèrè papọ̀ ni. I know that. Ìwọ́n kan tó ń sọ yìí àsìkò ẹ̀ ti kọjá. Barrister kọ́ lórin. Ó ní òtítọ́ ọ̀rọ̀ wọn ni níṣe ló ń korò. Ayíǹde olóòótọ́ kìmà yìí lẹ́ni. Olóòótọ́ ò lẹ́ni nígbà tá à ń ba ìsọ pẹ̀lẹ́. Ohun rè. Pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. Hmm pẹ̀lẹ́ jẹ́rìí ẹ pé ìyàwó ìyàwó lè rẹ̀ jẹ́rìí ẹ pé jẹ́rìí ẹ pé jẹ́rìí ẹ pé jẹ́rìí ẹ ah ah ah ah o de sọ tó ẹ jẹ́rìí ẹ pé bó ṣe múlẹ̀ ayé tú ẹ àbí jẹ́rìí ẹ pé jẹ́rìí ah. Oh, oh, oh, oh, oh, oh, oh, oh. Èmi, èmi díẹ̀ kọ́lá. Èmi ni mo wá dà báyìí. Ah, anígboyà, ó ṣe dá o. Ó wá sọ mí di ẹni àbùkù, ẹni yẹ̀yẹ́ láàrin ọ̀rẹ́ àti ẹbí. E ìwọ náà wà ní farare lọ o a nígboyà láti èní yìí lọ ṣiṣẹ́ ṣiṣẹ́ ló ń bá òbúkọ tóbúkọ fi ń bàyà ẹ lò a nígboyà kí ṣiṣẹ́ ṣiṣẹ́ kó bá ẹ àdàbí tó bá yẹ pé mo ṣe bá mi ló ṣe ṣe mí ṣùgbọ́n tẹ́gbọ́n ló sọ ilé ayé mi di yàmàyàmà báyìí gbogbo nǹkan tí mo sọ lẹ́ni báyìí àwọ̀ ti rọ̀bọ̀n àfi tí ò bá fi kọ̀ǹkọ̀ wẹ̀ nìkan ló kù tí ò bá dẹ̀ gborí ilẹ̀ yìí rìn nìkan ló kù ṣùgbọ́n tẹ́kọ̀ rí ilẹ̀ yìí ló ń gbá rìn tí omi ń kọ́ ẹ̀ lára tàbí fẹ́ fẹ́ sí ẹ lára gbogbo nǹkan tí mo sọ yìí ó máa bá ẹ níbikíbi tó bá wà. Ah, Ìgbà tí bàbá olórí burúkú ikú bá mi dádì ti six láti sanwó school mi dádì ti six láti máa fún mi lówó ibo ni mo fẹ́ lọ pẹ̀lú oyún nínú mi anígboyà ah, níbikíbi tó bá wọ òní sọríre èèwọ̀ fọwọ́ ọmọ rí igbá kan kì í rí ìdíjókòó níbikíbi tó bá wà òní rí ìdíjókòó ọ̀fọ́lómi ẹ̀fọ́ ṣe ọ̀fọ́lómi àṣẹ láyé òní sọríre ibo ni mo fẹ́ ronú wọ báyìí <laughs> ayé mi

ó ṣe wo tututu ó ṣe dẹ́mi ọmọ mi èyí ohun tó ṣe ìwọ náà ní nísìmí lọ́jọ́ alẹ́ rédèrèdè báyìí ní ọgbẹ́yìn ọ̀rọ̀ anígboyà wọ́nranwọ́nran báyìí ló máa ṣe kiri ayé rẹ̀ bíntù abájílọ́lá ọmọ ológun ọmọ ẹlẹgbẹ ṣẹkẹdẹ wẹrẹ mo gbẹ ẹni tó dẹmí rẹ lẹgbọdọ alẹgbọyà má jẹ onísinmi rádaràdà bẹ́ẹ̀ ni kò gbẹyà yìí mo bá wọ wájú bá ìwọ ni kò máa rí mo bá ń wẹ̀yìn bá ìwọ ni kò máa rí àrọmọdọ́mọ rẹ báyìí kò máa ní sí. kí ni ìwọ àti ọmọ yẹn play ọmọ àti ọ̀rọ̀ yìí gangan ọ̀rọ̀ láàrin ìwọ àtọmọ yẹn kí lẹjọ play àǹfààbá ò kí ẹsẹ̀ ṣe lọ. ọdúnmẹ́fà ká ní èmi mọ̀ pé bọ́mọ yẹn ṣe máa rí nìyẹn olóò máa gbẹ dání. are you serious? Ah, ọmọ yẹn mad ọmọ yẹn jù mí lọ lóòótọ́ àgbà ò ṣe éjì. àmọ́ ó mad. ó mẹ́rẹ́ ṣe. Ah! àfi pẹ̀lú ẹ lọ tutori ó mẹ́rẹ́ ṣe jù. ṣé o lè rántí bí how rounds ẹ iye ránrin ni rẹ̀ àmọ́ mo rántí pé mo ra páàkì kan lọ́ọ̀ méjì mo jẹ́ ló mi gbọ́ mo lò ah! wọ́n ń ṣe é gan o wọ́n fúnra ni ọlọ́run ṣé o mẹ́rin mẹ́lẹ̀ bìtì yẹ́n kẹ́mi. kí ni yẹ́n ṣe ṣé kì í. bọ́ọ̀lì fọ́ ó kàn máa ah! gbogbo nǹkan ìyẹn ò dáa tó fẹ́ para ẹ̀ ni. Ah! má fara wé o àti kékeré náà ti sin ẹsẹ̀ kẹta ẹ̀ oríṣiríṣi ló wá ń tó jẹ o. Ah, ṣá o gba sí tìbí fi òrùka ọmọdé àgbẹ̀ ojú ẹ̀ láìpẹ́ láìpẹ́ láìpẹ́ káàdùdà tó tìbí fọ́ di ìyá mẹ́. kílí tìbí fọ́ di ṣé o ṣe èrè oníkò bá ṣé o máa gé mẹ́tò wá lẹ̀ ó máa bá bẹ̀yẹn jẹ́ síbi two days ogbó fẹ́sàn wẹ̀. èèyàn fẹ́ lo two days ó lo four days yẹn ò tí pọ̀ ju tó bá dẹ̀ bá bẹ̀jẹ̀ jẹ́ ká move síbò mi. ijó mi ńgọ́. ìgbà tí èṣù ba ọ̀run jẹ́ ṣé ọlọ́run ò lè sáyé ṣé orúkọ ẹ̀ bàjẹ́ ṣé kò tún máa gbilẹ̀ sí i ọlọ́run jẹ́ntù. ọlọ́run jẹ́ntù àwọn president wa ṣé wọn máa bá bẹ̀jẹ̀ kan tó lọ. wọ́n máa ń bàjẹ́ kó tẹ̀ wá dá kí wọ́n bàjẹ́ don't join them. ọ̀rẹ́ ọ̀ dájọ́ jẹ́ wà dájọ́ jẹ́ mẹ́rin. kájọ máa yá iye ẹja ìbá wọn bẹ̀. ẹ̀gbọ́n nígbòyà wọ́n ń bèrè níta ẹ bá dé ta ẹ máa rí. mo kí ló tó máa ń sàn báyìí náà o kò fẹ́ jíṣẹ́ pé èèyàn ń béèrè yọ̀ǹta lóní ìwà nígbà ń béèrè yín ta bí ẹni kó máa nà wá. ẹ wá ní tí mo rẹ́ ń kọ́. ẹ mo lọ lánàá ẹni ẹ ó lóun máa rí ní ṣá. ẹ ò fún mi lésì náà. ó lóun máa rí ní máa rí máa rí. àgbàlagbà fún wọn máa jáde nsìn. ọ̀rẹ́ ó ṣe gan-an. èyí kò tí ò ní tí ẹ. wà kó tí máa ṣe bí ọ̀dẹ̀ báyìí náà òun bọ̀ nílé mi ò lè pè mí ṣé òun ní nọ́mbà mi tó bá yẹ pé ẹni tó rán wá ó wọlé tí kò bá mi lé kí ló fẹ́ máa ṣe báwo ló ṣe máa ṣe báyìí tó kì í ní sùúrù ó ní láti máa mú kọkọkọkọ náà ẹ a ní gboyà wàhálà wà o wàhálà gidi ni o láti ọ̀sẹ̀ kan sẹ́yìn báyìí mi mọ bó ṣe ń ṣe mí o mi ìwà òkè àtọ́ kò yé mi o mo bá yín sọ bí ọdẹ náà ojú òòlù fẹ́ gbọ́n náà torí ọlọ́jọ́ kọ sọ́jọ́ tó fẹ́ gbọ́n fún mi o mo bẹ ṣe mo bẹ ṣe ṣé o ní ìyá mọ nàbó ní bàbá mọ ṣé girama ò sí bẹ́ẹ̀ ni ṣé o lè sọ fún girama kò lọ sọ fún dáàdi lẹkọọ ṣé mi ní dáàdi ẹ ni. Ah. kí ni pọ́blẹ́mù ọmọkùnrin náà wọ́n dẹ̀ máa bẹ̀ sọ wọ́n á máa ṣe pé wọ́n nìkan ló mọ̀ ọ̀rọ̀ sọ kí ló máa ṣe ẹ́ gan-an mo ṣọ́ fẹ́ gbọ́ mi ò rí píríọ̀dù mi mọ́ mo dẹ̀ ti lóyún ló ń wo wo má pariwo sórí àwọn òbí wa lórí ṣé má má gbogbo èèyàn bẹ́ẹ̀ o ṣé àwọn alágbàtọ́ ìdánú délé àwọn èyí nínú wọn ṣé ti àwọn èèyàn kọ́ láìkè yan ni kò sẹ́ni tó fẹ́yàn dénú ṣé kan ayọ̀ ni inú mi dùn ṣé ti bọ̀dé má bínú bẹ́ẹ̀ nìkan lọ́wọ́ ẹ̀ ṣé o ti sọ fún ìyá àgbà. mi ò tí sọ. o <laughs> dà bẹ́ẹ̀ dáadé nǹkan ṣé o ti pè wọ́n. wọn ò tí ì gbọ́. ìrìlá ìlànà ìfihàn máa ṣe ń sin ṣó ti yẹ ọ máa lọ lé náà tó bá ti rí mi ní alẹ́ yìí wàá rí mi lọ́la a máa mọ kọ́ta máa ṣe má bẹ̀rù kò má gọ̀ rárá kí kò tó ṣẹlẹ̀ nǹkan kékeré ni má gọ̀ ó ti yẹ fọkùn ìbalẹ̀ ó kéré gan a máa yanjú ẹ̀ kò sì gbọ́ má wọ̀ ẹ́. kí má gọ̀ wọn ló ní kí má gọ̀. no i love you so much mo ṣe love ẹ o ti yẹ ẹ má pariwo orí rẹ wọn kò máa lọ má wọ̀ ẹ́. Ani bóyá tójú bá yẹ ju kóun máa yẹ o. aládé ló fẹ́ gbígbà ọmọ sójà. ẹ adébẹ́fù adébẹ́fù. ẹ kújọ mẹ́ta. ẹ ò ń máa nídìí ìrànlọ́wọ́ yín kan ní sá. ṣé ò lé o. ẹ wo kò lé púpọ̀ bọ̀ ó kọ̀ra ipò fẹ́ lè díẹ̀ ni mo máa nídìí àwọn mọ́tò yìí máa nídìí kan nínú àwọn mọ́tò yìí. mọ́tò mi mọ́tò tèmi rèé èmi dẹ̀ ni mo ní pick up tó wà ń bẹ̀ yẹn. ẹ kò ń ṣe àwọn mọ́tò yìí sà nǹkan tí mo fẹ́ bí àbí range àbí g-wagon. mọ́tò kọ́sọ́mà ló dẹ̀ wà lọ́wọ́ mi. máa dá padà. ẹ mọ́tò kọ́sọ́mà tó wà lọ́wọ́ mi nísinsìnyí eod kan ni. eod wà. ó wà nínú àgbàlá ń ṣe rí ìrírí e náà ṣe ṣe manage bóyá kò máa ṣe fẹ́ kọ́ fún mi ni ṣé mo lè rí lò láàrin two hours lọ́la. wákàtí méjì. ó máa láwọ́ lọ́hùn ṣe rí ọ̀rẹ́ mi kan ló ń bọ̀ láti ìlú èyìnbó ìjọba pàrọ̀ ìlú ìbọn máa but èmi náà fẹ́ mi fẹ́ kó dé kó bẹ́ẹ̀ mi náà lójú kan bí omi adágún tí ó ti yé yín ìtọ́lẹ̀ mi náà fẹ́ fi level pé kí upgrade ara mi tí ti yé láàrin two hours ẹ̀ máa fún yín ten thousand. jẹ́ kí n wò náà kọ́sọ́mà yẹn ò ní wá àrà nígbà yẹn ok tó bá ti máa lawó lọ ẹgbẹ̀rún mẹ́wàá kò ti tán nìyẹn. bó wá kù kọ̀ọ̀kan tí ó ti yé yín ẹ kàn máa jọ tó bá di ọ̀la yẹn ẹ máa bá mi láti mi pé dírẹ́fà ni. ṣe àpé dáàdì mi ni. yes. ṣe àpé dáàdì mi yẹn tó máa máa dọ̀la ẹjọ́ ìlébínú ẹ má yẹ kó bínú sà ẹ kàn bá mi láti mi pé dírẹ́fà ni láàrin two hours péré ó láwo lọ o. dẹ́rẹ́bà ẹ ẹ owó àṣẹ ti ṣe. ẹ o ti tán gbà yẹn kò sí wàhálà my daddy. ọ̀gá mi o ah, mi àti di ọ̀gá lọ́kọ̀ ọ̀gá mi o my driver kò jù bẹ́ẹ̀ lọ my driver àmàrera ẹjọ́ tó lọ́wọ́ àpá ìyẹn ẹjọ́ ṣe gan. anigbo la ń sẹ àbá àgbàlagbà. wo pàdé mi àbúrò máa ní ìdùnnà lọ́wọ́ ẹ̀ gan-an. fún kí ni. sórí wàhálà kékeré kan wà tó ti yẹ tí bá kọ̀ dé Ìbàdàn la bàbá mi ṣe pákéjì kan girlfriend kan ló ń bọ̀ wá lóhun nídìí fóònù iphone seven plus fún ẹ̀ máa tẹ̀lé ogun náà. three fifty four hundred ah! kò là ń tà. three fifty four hundred. ṣọ́pọ̀ ni. ìka lóbìnrin o three fifty four hundred. bá a ṣe ń ta ni. kò sí wèrè ọmọ kan tó wà kọ́ ṣe fẹ́ mi sí tó ti yẹ èmi ò lówó orí pé kò sí level ta kó tó wà kọ́ ṣe báyìí ọba mi wọ́ bá a máa ṣe level tó bá ti wọ́ ìgbà àjọ máa wà ní bàbá tí wàá débi bẹ̀ wá àìpù mi gbọ́ àwọn kan tí yàtọ̀ bàbá òsọ mi tó ti yẹ wọ́n máa bẹ̀rẹ̀ sí pè mí lọ wọ́n máa sàmì lọ wọ́n tún sàmì lọ sósì tó tábà tí wàá débi bẹ̀ ó ti pè mí lórí fóònù ó ní white ẹ̀ lòún fẹ́ tó ti yẹ tábà wàá débi bẹ̀ wọ́n á rí pé black ló wà kò yẹ so black ẹ̀ náà ò ní mú fún o tó bá fún o gẹ́gbèsè o èmi ò o kí black tó tó nàìjíríà tó bá tó wá ní kò mú ọbẹ̀ sọ pé kò lè rí túnṣe tó ti yẹ pé tó bá máa dàárọ̀ ọ̀la ó máa rí white kò yẹ àbí kò lè rí white ṣé kò lè rí ṣùgbọ́n tí wọ́n fọ́kọ̀ bá lọ tó ti yẹ àfún wọn fígò wọ́n fẹ́ five thousand tó ti yẹ tó ti yẹ wọ́n kọ̀ sẹ́dà àkáǹtì nọ́mbà ẹsẹ̀ mi màá sẹ́ndẹ̀ sí. ẹ fọ́ níṣà. ẹ sọ pé ẹ fẹ́ gbóbìnrin wa kí n bá yín máa gà ẹ ẹ tún wá ní kí n sẹ́ndà àkáǹtì nọ́mbà nǹkan tẹ́ bá fẹ́ fún mi fún mi ní ìsìn káṣà ń kárí ni ṣé torí mo kọ́ là èèyàn kan la dájú o. àgàn gidi. o tún gbà mí gbọ́. ẹ mú ẹ mú ẹ mú wa. o bẹ́ẹ̀ o ta kọ́kọ́ ẹnu kan ló fẹ́ ná mo ní máa fẹ́ five thousand o tún gbà mí gbọ́. ẹ̀gbọ́n ẹ̀jẹ̀ ni mo fẹ́ lò ẹ bá mi mú owó ọ̀fẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ ni. ẹ ọmọ tó ṣẹlẹ̀ three thousand ló kù lọ́wọ́ mi tó ti yẹ wọ́n gba two five èmi náà fi lè wọ mọ́tò lọ bá kù. tó wá kù nǹkan. wàhálà láti sẹ̀. lórí two five. Ah, ah. sẹ́dà kanọ̀ bẹ̀ sórí fóònù. aláàtì two five. Ah, ẹ̀gbọ́n ẹ wo bí ẹ jẹ́ kó pé tẹ bá dẹ̀ ti ń bọ̀ tẹ bá ní tẹ bá ń bọ̀ ẹ bá mú dání. mi ilé fúlọ́ọ̀sì ojú ẹ̀ gbà bẹ́ẹ̀ lọ bá bọ̀ máa fún ẹ ah, fìbẹ́ lẹ́nà. kò sí wàhálà ah. kò sí wàhálà. ọlá o sami gan o tó ti yẹ sami gan o sami gan o ìgbà yìí. màá kí i ọlọ́run màá kí i gan kò sí wàhálà. òfò ṣẹ́ni tí ò rẹ̀ nìkan ikú ọlá awúbáńsá. anigboya o anigboya o anigboya o nuwari lónìí mo sọ ẹdi má sọ ẹdi má kọ nítorí jọ kìíní àná o sọ fún mi pé kí n má kọ mo dẹ̀ ti kọ lóye sọ mi bí mo ṣe wà lẹ́yìn sọwárí wọ náà sọwárí wọ náà òní jára òní jára òní jéwò òní jéwò ọ̀run nítorí pé nítorí pé sọwárí gbogbo sọwárí gbogbo tí bá pa ìtọ́lé ní káṣẹ́rọ̀ ládàradà ni kò máa jẹ́ títì ẹ̀ sọwárí àdúgbò tó ti sọ mi bí mo ṣe wà àdúgbò náà ni kò máa ṣe wèrè kiri. Akóyàdé. Iná gbogbo gbojú ilé. Mo máa pẹ́ o. Gúrúgú bá yọ. Mo máa pẹ́ o. Ojú tẹ́lẹ̀ ojú ọkọ̀. Bẹ́ẹ̀ni. Ah! Dádì, mo pè yín ẹ dá mi lóhùn. Orí wa dojú tì ní òfin. Ó yẹ kí n pè ẹ́ ní ọmọ lásán ìkejì ajá. <laughs> Orúkọ tí èmi ti ń protect for long. orúkọ tí mo ti ń build many years ago gbogbo ṣe bà gbogbo ẹ̀jẹ̀ mọ́ mi lọ́wọ́. I'm sorry sir. ṣé crime ni pé mo bí ọmọ kó dẹ̀ máa wá gbé ọ̀dọ̀ mi. no. tí ò bá jẹ́ náà kí ló tó fi báyé mi jẹ́. and I warned you before all this rubbish. kí ló rí tó ṣe léè fún mi sọ ọmọ tèmi bí olólóyún lákàtà mi ni wọn ò rí ọkọ ẹ kò sí ní tó ṣọkọ ẹ níbo ló wà. mi rí i. o ò mọbi tó wà ìjọ ló ti rí gbẹ̀yìn ìjọ ò lọ gbọ́n pa ìgbẹ̀yìn. mi mọbi tó wà. ìjọ fẹ́ mọbi tó wà. yes. ṣé ìrántí ta ní mọ̀rin junction wèrè kan ṣẹ̀ débẹ̀ ń sìn ó pọ́pùlà gan láàrin ìgbà tó débẹ̀ ọkọ ẹ̀. Oh my God. findings tẹ̀mí ṣe ibẹ̀ ló wà èmi fúnra mi dẹ̀ ti fojú ara mi. Oh I'm sorry. Sorry about what? Everything I did. Sorry for what? Everything. Ó bayé mi jẹ́ pẹ̀lú orúkọ mi àbí pé bàbá ọmọ tó wà nínú ẹ̀ yìí wèrè ni. Ah! Olórí burúkú mà ní bọ̀bọ̀ wẹ̀ àbí kò gba gidi àbí kí lólórí burúkú ẹ̀ ń jẹ́. A ní ìgboyà. Bí èèyàn ṣe máa sọ pé kò ń ṣe gbọ́ ohun èèyàn tí èèyàn bá rí ní títì tó ń bugi jẹ́ tó ń ṣorí burúkú títí báyìí kéèyàn máa káàánú wọn ni ẹ wá ní nǹkan tí bọ̀bọ̀ yìí ṣe kó dẹ ní dáa fún ó ti tó kí ló dé kí ló lo tẹ́lẹ̀ yìí ah ṣé gbogbo nǹkan nìyẹn wọn máa ṣépè sí ni ah ṣé ìwọ mọ̀ bí abo ṣe yan tiẹ̀ látòdì ọ̀run nìyẹn ni. iyankunyan nìyẹn iyankunyan òun fúnra ẹ ló kó ara ẹ fánà òun kó dẹ máa wá dúró nǹkan tí bàbá yìí sọ fún wa lórí ọ̀rọ̀ ẹ kó dẹ wá ń káàánú ẹ. ẹ wo bàbá ẹ jọ̀wọ́ ẹ má bínú jàre ẹ dúró ná ṣé gbogbo bó ṣe ń ṣe rèé káàkiri yìí ṣé kò sí fámìlì ẹ̀ kankan tó béèrè ẹ̀ ni. Ah, àwọn ẹbí ẹ̀ kókó wá. a ní tó dé iná gbogbo gbojú ilé. Gúrúgú bá lórùlé. Ojú tẹ́lẹ̀ ojú tó ń kó. Oṣù ọ̀pọ̀ tó ń gangan ni. Oṣù ọ̀pọ̀ ni. ni o, ẹ má bẹ̀rù o, o ti ẹnì kan máa gbé lápá ẹnì kan máa gbé lẹ́sẹ̀, ẹ má bẹ̀rù o. Sọ̀pọ̀ náà gbọ́dọ̀, atọ́kùn ẹ̀ ló gbó. Come back, pẹ́ o mo máa pẹ́ o àwọn mi ò máa pẹ́ o ojú tẹ̀lé ojú ìtàkùn. mo wà lágbára báyìí o. ó bí ọmọ mi kò tọ́jọ́ kò tóṣù ta ni ìgboyà lọ ṣàdédé la tún lè tó dé lọ́sàn-án kan òru kan kó tó di kó tó yẹ ti ṣe rádaràdà káàkiri gbogbo àná. ẹ mo dẹ̀ dúpẹ́ gan-an fún ààyè tẹ fún wa láti jókòó láti bá yín sọ̀rọ̀ àtẹ̀kùn bàbá ẹ jọ ṣé tábà nídìí ń ṣe àṣìlè padà wá ṣá. bí kò wá ní gbàgbà wà á máa bá ní ṣé ó rárí bóyá tá à ń sọ̀rọ̀ nípa èyí náà gbogbo nǹkan tí mo fojú rí àti tá a fi ti gbọ́ pẹ̀lú gbogbo òròyìn ẹ̀ òun ni gbogbo èyí tí mò ń sọ fún yín látàárọ̀ yìí kẹ wá máa wo anígboyà làwa mọ̀ sí àmọ́gbà tó di wèrè tán ló bẹ̀rẹ̀ sí ní dáṣà mágọ̀ mágọ̀ àtọmọ tó ṣojú ẹ̀ tán bí àdìtán bí ńgbà tó yá wèrè tán ló fi di pé gbogbo ayé máa ń pè ní mágọ̀ mágọ̀ tọ́wọ́ à ń pè mágọ̀ òun náà tí wọ́n máa ń dáṣà kan á ní ẹnìgàn àjà ló ń gbé ẹnìgàn àjà ló ń gbé tó fi di gbogbo tó ń ṣe káàkiri oríta bẹ́ẹ̀ mú yẹn. ẹ wo bàbá kò tiẹ̀ sí nǹkan tó fẹ́ béèrè torí pé nǹkan tí anígboyà jẹ òun náà ló yọ èyí ò lè máa ṣorí burúkú bẹ́ẹ̀ yẹn kó wà láyé ó ti <laughs> tó èyí kò tí bọ̀ bọ́yẹn. ẹ kí ló dé kí ló lè tó kí ló lè tó yìí náà ah, ó ti ọ̀hún. ẹ má ah, bínú. ẹ wo bàbá ẹ ṣe gbọ̀nsà tí bá nìdí. ọmọ dára ọmọ dára tèmi nìkan. sórí gbogbo nǹkan tó bá ti lọ́wọ́ sí báyìí àfi bí ẹni pé ọlọ́run ọba ló lọ́wọ́ sí i ó ní bílíf pé ìgbà tí máa dé ọ́fíìsì máa yẹn èyí tó wà behind project tá submit ló bá yọ mo ṣáà ti rí pé ó ti yọ tọ̀dọ̀ tèmi sẹ́gbẹ́ kan báyìí ah, mo tẹ̀sí rò pé àbíṣekù láìkẹ́ ẹ̀ ni bóyá ni ah, ó ní kí n má wọrí o pé tèmi náà bá notice má rí pé òun yọ project mi sí ẹgbẹ́ kan bá ní wáì sà ṣé ẹ̀ láìkẹ́ ni ó wá ní àpé ah, òun accept ẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ ah ọ̀rẹ́ tí mo gbọ́ accept báyìí mi ìmọ̀ bí mo ṣe fẹ́ ṣe. are you for real. mi ìmọ̀ bí mo ṣe fẹ́ ṣe mo ṣàkọ́ parí ó ṣàlùgbé kí n má wọ pé òun ti accept pé anything tí bá ti wá fẹ́ add mọ́ pé mo lè wá add mọ́ ọ̀rẹ́ mi i'm very very happy àti wípé màá tún dúpẹ́ lọ́wọ́ ẹ̀. ẹ dẹ́ máa lọ́rọ̀ lọ́hùn imagine pẹ̀lú gbogbo nǹkan tí wèrè yẹn ṣe cause kò sí ẹ̀dá alààyè kan tó máa sọ story wèrè yẹn fún tí ò ní máa gbé ṣépè tí ò ní máa as in tó bá tún tún gbọ́ wà á tún máa fẹ́ ṣépè fún ó ṣe wá jẹ́ pé irú story yẹn ni lecturer ẹ̀ accept <laughs> ó tọ́ mà ní òwe àwọn àgbà tó máa ń sọ wípé ìbànújẹ́ ẹnìkan òun ni ìdùnnú ẹnìkan imagine àwọn family bàbá yẹn nísìnyí wọ́n á máa gé kàjẹ́ inú wọn ò ní dùn wọ́n á máa rí pé ayé ọmọ wọn ti bàjẹ́ story ẹ̀dẹ̀ ló dẹ̀ kọ yìí tí lecturer ẹ̀dẹ̀ accept ẹ̀ ah ọlọ́run ṣeun ọlọ́run ṣeun ṣùgbọ́n bó ṣe accept ẹ̀ fún ẹ yìí bí máa nìyẹn gangan bó ṣe to gbogbo story yẹn fún ẹ bẹ́ẹ̀ ni kò ṣe kọ́ o gbogbo bó ṣe burú bó ṣe ń ṣe fóbi gbogbo ẹ̀ náà ni kò wá kọ kí wá ní orúkọ tí bàbá yẹn pe orúkọ ẹ̀ náà. ah Anígboyà. Nígboyà yẹn gangan gangan ni kò fi ṣe tọ́pìkì ẹ̀ òun gangan má yọ̀ kankan kúrò ń bẹ̀ bó bá ṣe fún ẹ gangan ni kò sí èhè ló gbọ́dọ̀ nínú project yìí. ó yẹ kó trust me now sori tí bá máa defend ẹ báyìí gan ọ̀rọ̀ máa máa jábọ́ lọ́tún ló sì ni. ẹ wàá ṣe ah, ọgá o Ọlọ́run máa tóbi lọ́ba o. má wọrí ní tiẹ̀. a iná kókó gbójú ilé gúrúgú bá lórúlé ojú tẹ́lẹ̀ wá rí ibi tó wá rìn ní láì bẹ́ síbà pẹ̀lú gbogbo ayé àwọn èèyàn tó ti bàjẹ́ wọ́n tún máa ń sọ wọ́n ní ìbànújẹ́ ẹnìkan ìdùnnú ẹlòmíì ni anyway èmi ní kí wọ́n á fi ẹ̀mí ìmúre hàn sí ẹni torí tí ò bá ṣe sórí ẹni mo wà very sure pé project mi mark tí mo gbà bẹ́ẹ̀ mi ò lè ever gbà láéláé but all thanks to you ó ṣe gan. Hmm. Hmm. ó ga pẹ̀lú bí sórí bọ̀bọ̀ wà pathetic tó ó dẹ̀ wùn mí kí n yà ká ni wọ́n á lè pè bá mi yà báyìí. hello owó yà báwo ni. ṣé báyọ̀ ṣe rí rẹ̀ tàbí dòbí lọ́jà ẹ̀ẹ́dẹ́ ṣọ̀pọ̀ náà ó gbóná atọ́kùn ẹ̀ ló gbó.